aṣèrè tó sọ fún wa nínú tó rọ́ọ̀dù àwọn mọ́gbà àtẹnumọ́ tó wà ní púpọ̀. Torí tó lá mẹ́rọ̀ ọdún náà ní sáà àwọn aṣèrè káyọ̀ ìlà wọ́n lọ́wọ́ yàtà àgbà mọ́gbà ní ìyá àti àgbàlẹ̀ yàrá. Èrò ìlànà náà nípa ní ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ìgbà wà ní. orang yang ada suatu dari ulu yang minuman. Sinu dia lain adalah Abu Allah. Abu Allah dari sini lain sudah orang minuman. Kami di sini lain sudah minuman minuman dia lagi Abu Allah. Ini saya dari Yunus. bá èèyàn lò òun ní pé lórí ìjọba yíyan kápọ̀ ẹ̀gbọ́n lọ́rọ̀ lọ́rọ̀ yíyan lè ní ìyẹ̀wò ọ̀pá òkè ọ̀gá yìí. أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير nígbà tí ẹ̀yìn ní ẹ̀tọ́ ọ̀nà ọgbà wọn sọ̀rọ̀ báyìí àwọn tó gbé tó ń kọ̀rọ̀ nígbà tí èdè ń bẹ̀ wọ́n sọ̀rọ̀ ọlọ́run ní àwọn tó gbé lórí báyìí ọ̀nà làwọn máa sọ̀rọ̀ sí wọn ayé ìṣẹ̀lẹ̀ wọn ó yẹ wọn lórí wọn sì yẹ ìṣẹ̀lẹ̀. mo lè sọ̀rọ̀ máa ń kọ̀rọ̀ lórí ọ̀rọ̀ إن الذين يكفرون ربهم بالغيب àwọn tó ìdí tó ta àtàwọn èèyàn yẹn owó tó lọ́wọ́ tó wa nígbà tá a wà pẹ̀lú àwọn èèyàn yẹn ẹgbẹ́ kọ̀ọ̀kan. ọdún. tó látara bẹ́ẹ̀ òní wípé a rí wípé kìí ṣe ìtọ́jọ́ pé a ò dà ọ́ lórí àwọn ìtọ́jọ́ wípé torí bó lọ́wọ́ tó ń kìlì ìdíje ọlọ́kọ́ lè ọ̀fẹ́ kì wá olùbẹ̀rù ọlọ́wọ́ àná olùbẹ̀rù ọlọ́wọ́ kó ìra ẹ̀ṣẹ̀ kódà lọ́kàn rẹ̀ ìwádìí ẹjọ́ mọ̀ tó fẹ́ bàjá bí fún ara ẹ̀ lórí ìdíje òkùnkùn rẹ̀ tó fà èyí ni ìyá wọn lè fọ́lọ́ sí fún wa. سكن في الليل والنهار وهو السميع العليم قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم أخاف إن عصيت ربي عذاب يوم tóbi bá a tilẹ̀ nígbà tó yàn lè kọ́ ní ìsinmi síta ó sọ fún wọn pé ìní àkọ́kù ní àkọ́ìtọ̀ ọ̀gbìn tí bá yìí àpọ̀ lọ àgbàbọ̀ yọ̀ nìyà ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà sàmì ẹ̀rí ìlú ayàtà nǹkan bọ́lọ̀dé owó yìí náà tó bọ́lọ̀dé owó yìí náà tó bọ́lọ̀dé owó yìí náà tó ó tó kéèyàn bí gba ìwé bọ́n bá ti wùyà náà pín ná ọlọ́run tó kàn ó tó kéèyàn bí gba ìwé ọlọ́run gbogbo tó wù بعد الإيمان أعمال الصالحات بعد الإيمان أعمال الصالحات إبراهيم بعد الإيمان ليس يجب أعمال الصالحات إيمان من شيء يقول في الله إيمان من شيء يقول في الله méjèèjì náà ni ó ti nígbàgbọ́ ìgbàgbọ́ ènìyàn máa ń tẹ̀ kúrò máa ń lo òkè wọn lọlẹ̀ ó máa ń lo òkè wọn lọlẹ̀ ní ìjẹ́nẹ́rẹ́tọ̀ làkàtà. wájú tó pé ìwádìí ọ̀rọ̀ ẹ̀ sì kí ló ń sọ ó ní alìmáàmù bíbélú òṣìṣẹ́ ìṣọ̀bà àláha láìláha ìlànà wà àdínáha ìmáàtọ̀kùn àdá àdìsọ̀rọ̀ ara ìmọ̀ nìkan orí ìtọ́jú rẹ̀ àwọn ará ó sì mú kó lọ ara ìmọ̀ nìkan. òun náà máa ń yọ tó máa àti ìgbàgbọ́ yìí lọ. gbogbo àwọn tó ní ìyá ẹni tí wọ́n ti hàn fún ọ rẹ̀ dá lọ́dọ̀ lọ́wọ́ gbogbo ìgbà hàn nínú ìṣèkì wa lọ́nà wo lọ́nà pé títẹ̀ nu abá fẹ́ kò sí ìyẹn máa ń fẹ́ ìdàgbà títẹ̀ nu ìyẹn bá fẹ́ wà páwà wà bọ́lá ń tẹ̀ ń tẹ̀ jẹ́ tó gbé nígbà nínú ọ̀rọ̀ أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم فختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون أرأيت من اتخذ إلهه هواه وعد الله الله على علم èyí ohun tó ń mú ọlọ́run ọba rẹ̀ pé tó ń sìn ìfẹ́ rẹ̀ kò sí bí òbí ló múra ṣùgbọ́n ní ìsìn ẹni yìí ó ti sọ fẹ́ inú rẹ̀ bẹ̀rẹ̀ sí rẹ̀ wọn ò lè sọ pé ìtàkùnlá ẹrù ìgbà ó sì fi ìdíje lẹ̀ báwọn sì ní pé lọ́lọ́run yẹn ní tó ń jẹ bọ́ fún àti ẹni tó yìí jẹ̀rọ lọ́wọ́ kódà pẹ́ẹ́pẹ́ ni ẹgbẹ́ ti gba lójú náà ní ọ̀kọ́ òbí lórí kíni náà lórí kíni náà yá fún ẹjọ́ ẹ̀ náà yóò kọ́kọ́ sọ ẹ̀fẹ́ màláyé ẹ̀ náà kí ni wọ́n ti jẹ̀rọ lọ fún kí mo ṣe tó ìgbà náà múnú bí lágbára tí wọ́n ti rè pẹ̀lú inú ẹ̀ tọ́nu ah, tó ṣàkìlà ó dùn ìmọ̀ gbẹgbẹ́ akíló ṣẹlẹ̀ Apa bukan tu? Oh, mana? Eh? Tuan ni. Nak kau buat ni. Aku tak kau kuat apa ni. Wasabtat tuqa ka'annaka wujtuqa. Wasabtat tuqa ka'annaka wujtuqa. Wafataya ya fi siyabika takuturu. Wafataya ya fi siyabika takuturu. وخطاياي في ثيابك تقتلون وخطاياي في ثيابك تقتلون وتصدقك أنك بالتقى كل ده بقى صورنا إيه ده إيه كل كلام وصفت كأنك بالسقى وصفت كأنك بالسقى ìtú sẹ́ni pé kó fi ìyẹ̀wò lẹ́yìn káwọn ẹbí dàgbà wọn ní kó lè fa ìwọ kó lè gbà jẹ́ fẹ́. wọ́sọ̀tà tó kọ́. kàánì ẹ̀rọ ló tó kọ́. nígbà táwọn àwọn ìwé ìwé ẹgbẹ́ ìtọ́kùnrin ẹ̀wọ̀ ọ̀tọ́ ẹ̀yà àtọ́kùnrin sí ìyá àdúgbò àtọ́kùnrin. ọ̀fẹ́ mú ọ̀dà gbogbo ìlú ló ń kan nínú àtọ̀ ọlọ́mọ tó ìbádọ́gba ẹ̀wọ̀n jẹ́ ajọ́ bí ọ̀rọ̀ àdúrà ìdáná ìyàrá àdúrà ó ní alẹ́ ìmọ̀ pẹ̀lú ìmọ̀ tó ní kí n kọ́ fún ọ yìí ó pọ̀ gan wàyí ní sàpàtà àǹkálùkọ̀lọ́ kọ̀fífà lọ́hùnmí ní jìnnà ìnà ọ̀nà kọ̀kọ́. ẹ kò lè jẹ́ bí tó tó. aláwọ̀ kan kò jọ lọ́dún yìí. bẹ́ẹ̀ni mo lágbára tó nípa ní tí wọ́n bá ti ń tẹ́jú ní nípa ọ̀bẹ women affairs ọpọlọ yóò wáyé. ìkọ́ sí obìnrin ó ní máa bá sọ̀rọ̀ jù láíláíláíláíláí tí nǹkan ń ṣe. Gbogbo pé ìdí òòrùn wọ́n ti gbóbìnrin kalẹ̀ sí à, wọ́n ní sáwọn women affairs mọ́tàn ẹni wá jókòó lọ́wọ́ ọ̀pá ní ọjọ́ obìnrin ẹjọ́ bèbè ní ọ̀pá láyé ẹjọ́ obìnrin ò dé tàn. yẹ ẹ bà mí ọgbọ́n mi ọmọ mi lójú ọ̀rọ̀ ọ̀dẹ̀gbà mélòó ni ẹ wà lójú ọ̀rọ̀ mi torí ẹ̀ nígbà mi èyí gbọ́dọ̀ gbìyànjú kí ìran kọ́nà ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ lórí làákàyè ìfẹ́ tó ní àwọn èèyàn wọ́n lè gbòòrò rẹ̀ fẹ́ yẹn fún yẹn. sọ̀rọ̀ bá àwọn ẹgbẹ́ lájú ìlú kàwọn àyà a sì rí inú àwọn afọ àkóso ẹgbẹ́ rẹ̀ tọ́wọ́ níbo ìmọ̀ràn àti ẹgbẹ́ wọn fẹ́ yàwó kan. yẹ̀kí níbi ìlà àbọ̀ tí ìyàwó rẹ̀ bá ti ń fi àìsàn náà ṣe àìsàn wọ̀nyẹ́ mọ́rọ́ bí ìlà máa lù bá. bí wàá ti ń ta àlẹ́ ìsọ̀rọ̀ náà ìyá náà ní ìpín ìwọ́lọ̀ mara sí àlàyé. àwọn ìṣe àwọn onímọ̀ ìlẹ́gbẹ̀rẹ̀ tàyẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn ará sí àti bẹ́ẹ̀ sí ẹ̀yìn ó rẹ̀ ó wù wọn lè dáná. Thank you. pòsíṣàn yẹn ó ní ìlú tó ti bá bàtí wọ́n ní ilé ọdún bá àbúrò ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀wọ̀ ilé àbúrò wa sákòókò ìdíje ìdíje tí mo sọ yìí àdúgbò yìí wọ́n ti jẹ́ ọjọ́ ìkàlẹ̀ rẹ̀ ẹ rò pé ha àbúrò yẹn. Wọ́n yára ti pé mẹ́ta ọdún náà ọdún yẹn kó tó lórí kọ́tùmọ̀ yìí lọ nínú ọ̀pọ̀ ọ̀gá tó wá fẹ́ lọ sí orí ọjà tọ́jú ló náà ní sèkì òun ò ní sèkì pé lọ́ba jẹ́ ìlú òru. kó tó di káwọn méjì kó máa lẹ̀kọ́ ọkọ̀ yìí àwọn olóògbé lẹ̀kọ́ ọkọ̀ yìí àti kọjá. wọ́n á di ìjà díẹ̀ ó dìbò lónìí òkè mímú. ó di pé yóò tó fẹ́ máa lẹ̀ lẹ́yìn òun kò ní bá àwọn ìyàwó ló di olùkọ́ nínú ọ̀gbìn ìgbàlódé ọ̀pá náà gbogbo pàlú mọ̀ pàlú ìyá ìyá ọ̀la ìyá ìlú ìdí ọ̀la ìlú mi. èyí ni wàá kò ní wá problem wa ìwọ náà ní problem ibi tó wá wọ́n ń tọ́jú ẹ̀ níbi tó wá ti fi títí tó lọ gbà ń lọ rẹ̀ fẹ́ pé yàrá ẹ̀ ní ìgbà ìrẹ̀lẹ́dẹ́ mẹ́ta yìí ààbà bẹ̀jẹ́ ó ẹjọ́ kan kó sí ọlẹ́sẹ̀ kò ní ọmọ rẹ̀ yọ ọmọ ẹ̀ sí ìgbà ọkùnrin bá fẹ́ máa fà á sí ọmọ rẹ̀ yọ ọmọ tí ọ̀gbọ́n orí kan bá mi rà á á no no no no no no no. tí o fẹ́ o tọ́kù títí náà rẹ ló yẹ kó jẹ́ kó máa yanjú ẹ̀ kó wá di mínísítà ọ̀fun mẹ́rin àfẹ́ látàrí ni ó yóò rògbò bí pé. gbogbo tí wọn bá yàn sọ gbogbo tí wọn inú tí ẹ kìí sọ̀rọ̀ ní títí ẹ ń lọ ní tẹ̀ ń lọ kìí sọ̀rọ̀ ní títí ẹ ń lọ ní tẹ̀ ń lọ. privilege tó bẹ̀rẹ̀ ń sìn ọkùnrin òní owó jókòó ti rẹ̀ tí wàá tí ẹ bá jọ apply fún kọ̀ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ máa fún ní privilege bọ́ọ̀lù ọ̀rẹ́ rẹ yọ̀ọ̀gbọ̀n statement èèyàn tó bẹ̀rẹ̀. mo gbé ìlú kan àdúgbò kan láìpẹ́ mo ní self policy kan fúnra mi nípa obìnrin àtàwọn ọmọdé tó wọ́n máa ń apply obìnrin ọmọdé wọ́n nílò àwọn láìsí báyìí o ìjọ kan wá wà àwọn afẹ́wọ́ mọ́tò láti dìkan mọ́tò yẹn ó tọ́jú ojú sí i bóyá ibi kápẹ́yà hmm? tó kẹsẹ̀ ẹ̀ kí wọ́n tó kọ́ lọ. Máa à So ó ní àyè ìgbàgbé ń jà fún ọbẹ̀ wúrú ẹ̀yẹ ká dúró ká fọ́ọ̀mù tó ní fóbìnrin yẹn So ṣùgbọ́n mo wò pé ọ̀rẹ́ mi yóò rò kó bí a tó ń kó dé bí bẹ́ẹ̀ àbátọ̀ka lọ fún kájọ́ kó máa bá ẹ̀rọ kọ́sùkò lè jà báwà sí lè jà ní ṣe ní ṣe obìnrin ní àwọn zọ́hìrì ní ìgbìmọ̀ ìnà kí lẹ́lẹ́gbẹ̀ẹ́ خميس البطن من أموال المسلمين من أموال الناس kí ojú pa inú èèyàn àbí kí èèyàn wọn jáde látara pé èèyàn jẹ owó àwọn èèyàn lágbára أن تلقى الله خفيف الظهر منا من دماء الناس خميس البطن من أموالهم ولكتا ملازمة أمر جماعته tí wọ́n bá ń jọ ń sowọ́ papọ̀ láti ṣe nǹkan kan nínú ẹ̀sìn kọ́mọ wà ọ̀nà tìlẹ̀ à ní máa ṣe tẹ̀lé yẹ kí ni ká ṣe kọ́mọ ti ń wo dáadáa tó máa ń ṣe lágbègbè rẹ kọ́mọ rí pé wọn náà nínú sí títí káwọn èèyàn rí làǹdà yóò kọ́lọ̀ wọn bá máa bá wọn bẹ̀ wọ́n náà nínú sí. Sheikh Abdulrazak bin Abdul Mahdi Al-Badari ọlọ́run bá ti rárá fún wọn. wọ́n ní nǹkan jẹ́ pápá definition wọn yìí kò sí pé wọ́n ò rí ibi kan ìwọ̀ fún àwọn fi ṣiṣẹ́ nìkan ó sẹ́ǹsì púpọ̀ ọpọlọ. wọ́n ní àpapọ̀ ànyàrọ̀ kàlọ́ òfin náà yóò ṣe bu ànyàrọ̀. pápá ni pé kọ́lọ̀ ti rán ọ̀mọ̀lẹ́ta pé kí dáadáa ọ̀rọ̀ mi náà sọ bẹ́ẹ̀ àtàwákú bil haqqi ni wọ́n ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ balagbẹ́jà sí. wà á ń láyà ọ̀rọ̀ kàlùwà sí mọ́ láyè ṣubú ayàrá ọ̀fọ̀. wọn mọ̀ pàkó. lánàá a sọ̀rọ̀ nípa sóòrò tẹ̀lifí sóòrò tí ọlọ́run ti sọ̀rọ̀ nípa àwọn ìjọ ilé rẹ̀ àwọn ìjọ ilé rẹ̀ nínú ìtàn ọlọ́run kan pé wọ́n bá wọn sọ́mọ́ bá parẹ́ ọlọ́run abẹ́rẹ́ fún anáde Muhammad sallallahu alayhi wa sallam pé àwọn wo ni àtàbọ̀ ìsìn àwọn ìjọ ilé rẹ̀. بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل فأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعله كعصف مأكول ألم تر كيف فعل ربك بأصحاب الفيل أمني كلا تو ألم تر فلان إيه ألم تخبر tóun sọ fún ọ nítorí kò sílẹ̀ làǹtàlàm tó mọ̀ ni àwa ní oníbèrè lásán ìbéèrè wípé ọlọ́run fẹ́ kó o fi dúpẹ́ níbi òkun ọ̀lẹ́ pọ̀ ìsàpánlé rẹ gan-an ẹ̀yẹ̀ gbà. عنه وأنا ما أخرجكما أنا ما أخرجنا إلا الجوع إنما أخرجني الذي أخرجكما إن تخرج الذي نجر به إذا تتبعت لي ولا أسمع إبليس جاء نبي جاء بلون صلى الله عليه وسلم إبليس جاء نبي جاء بلون صلى الله عليه وسلم أيوه أيوه جماعة ọlọ́mọdé àlùjẹ́nà bọ́mọ alọ́wọ́ wàlúwà ìlànà ayé òyìn. ànábì ta ló ní gbé jáde yìí lẹ́kàn ní májèlé tó tọ́ka hmm, àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ báyìí ìnájú pépè gbàgbọ́njú ṣé ẹgbẹ́ gbogbo èèyàn tó wà láyé ìṣòro tó ní ìdí àná nígbà tó wà láyé kì í ṣe tó wá orí tó jẹ́ mí nìkan àwọn yẹ̀wúdì náà sọ̀rọ̀ náà sọ̀rọ̀ ẹ̀dá wọ́n ṣe wọ́n ń lá ara rẹ̀ báyìí àmọ́ ìsún fún ìṣúlẹ̀ yìí nítorí àwọn rẹ̀ ó fà ogún ànábì ànábì sùn ó mú sílẹ̀ àgọ́ méjì bọ́ ó mú irun ànábì rẹ̀ ó lọ ó wá fà ogún rẹ̀ sínú kéka ó fà ogún ànábì rẹ̀ jìnnà lọ́wọ́ pé ilé mà ẹni wọ́n mọ̀ mọ̀ sùn sùn sùn mo ìdílé ń pè mí ẹ̀rù ìmọ̀ ìdílé ń fà ogún tẹ́lẹ̀ mọ́ fáwọn èèyàn Ah, ọlọ́run jẹ́ káwa náà rí wọn nínú ogun yìí. ní ọmọ ọkùnrin rẹ̀ rí ẹ̀ gbàgbọ́ àwọn ènìyàn ìmọ̀ náà ọmọdé náà tábàbí là ń sọ kì í sọ àwọn pẹlẹbẹ ní kò rò yìí tó ń tọ́ pé kí wọ́n rò ní pẹlẹbẹ ànábì là ń sọ sọ̀rọ̀ láàrẹ̀ sọ̀là yìí tó ń tọ́ kí wọ́n rò ní. nínú ọ̀hún rọ̀súlù lọ tí ò bá dá ayé kọ̀ fún ọ kì í ṣe pé wọ́n ti jàbára bí àwọn èèyàn ó mọ̀ pé ẹ̀kẹ̀lẹ́ ẹ̀rí kẹ́ ọlọ́run náà ni ìkẹ́ ọlọ́run ni wọ́n pin mọ́ra wọn lọ́wọ́ ni pé kàǹjá jẹ́ ìyìí iṣẹ́ tó ti débẹ̀ yẹn irú àwọn báwa ló ń ṣe wá ni ìfẹ́ tó ti débẹ̀ yìí nínú ìfẹ́ ti kéré à ìfẹ́ tó yẹn wọn ojú ìwọ ẹ̀ka ẹ̀yọ tí mo ní lè ṣe fún ọ náà. sábà gbọ́n pẹ́ yìí. بن شمال الذي له صوت رافع كني وتلا درين àyà tó gbọ́ tó fi lọ dé mọ́lé tó fi wá mọ́sáàsì náà tó fi ń sọkún òní yá ayọ̀ lèbi na àmàna látàrúfà ọ̀ àtúwátà tó fọkọ̀ tó ti mẹ́rin. káàdì náà ìbádà níbọ̀ rẹ̀ ni wọ́n jọ máa ń wọ̀rọ̀ mọ́sáàsì ni. jọ̀mọ́ ah, ah, jọ̀mọ́ lọ́nà tí wàá lè rẹ̀ wọ́n á lọ mọ́sálásí fáàrí bí mo bá dà àníbi wa ni a ìní àfẹ́kìlò dàdí wọ́n ti fi kọ́ ìyẹn rìn. وقال سعد بن عمر انه جاهل máa ń wádìí kí ló dé ẹ ò fẹ́ ẹ wá lẹ́nu ìjókòó tó dẹ̀ mọ́ ẹ bí bẹ̀rù kí lágbájá wàá lágbájá ìwà láti jẹ sókè sí ọmọ ń sábà wà ìlítẹ́nì sí àkọ́bàrọ̀ wọn bá lọ. gbogbo nǹkan ẹ̀kọ́ sáájú ti báyìí ló jáde lóru ojú rẹ̀ ti ti pọ́n máa pé ọ̀rọ̀ ti pẹ́ ó ti ṣẹlẹ̀ òun ti tàn sunkún. ṣùgbọ́n ẹni tí ò fẹ́ kí iṣẹ́ ìwé bàjẹ́ nìyẹn ẹni tó níṣẹ́ nìyẹn kí lọ́wọ́ máa sọ لا ترفعوا أصواتكم فوق يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم kíni ìdẹ́ bẹ́ẹ̀ kó mọ bàtí ara òun jẹ báyìí ẹ̀mí èjì dáadáa báyìí ní kọ́ọ̀rọ̀ tọ́lọ́n títí bo láti rí bóti ọdún lórí lè kò sí nínú ìdí sùúrù lórí kó mọ sọ̀ǹtà oníṣẹ́ sùúrù rẹ̀ àwọn sọ́làmù sọ́ra wọn níbi pé yàtàkàlà fún nàfíìlì ìfúrà wọn náà nàtàkàlà fún fèrè yàtọ̀ ní tí wọ́n pè fún àdìmọ́ náà wọ̀ gan àwọn tó ń wò pé àgbéyà ah, ìyá rẹ̀ àwa tó wá ń ṣe mùtàkà ah, àwa ti bá débi ká lọ sí múlọ́ ká gbé ibi kámẹ́rà fẹ́ nìkan ká sọ ìpò yé mi rí pé náà náà ìṣòro fọlọ́ba bíọ́ o kíkẹ́ máa ta ló lè ṣe ẹ̀wé ní explanation kíkẹ́ yẹn fẹ́ gbàgbé òkè ìyẹn àbùkù tó tọ̀ kíkẹ́ yẹn ń pe ọlọ́run pé ìyẹn ò gbà so that màá máa wo jẹ́ kí mo pe ọlọ́run láti àbí o fẹ́ káwọn yẹn náà kí mo pe ọlọ́run kí wàá nìtumọ̀ yín. ọ̀sẹ̀ yẹn ń bàtà tí yóò bá dẹ̀ sọ fẹ́ mi pé eléyìí máa ń fẹ́ ìdílé kan kọ́ mọ́ ni o èyí kò sí. Bíkọ́ kámẹ́rà yẹn jẹ́ èyí ò jẹ́ pé ẹ ti ṣe gbọ́dọ̀ gbà ah, ah, iPhone ní kámẹ́rà tèmi yìí tún lágbára ti ọlọ́ọ̀ lè fi ya ah, à bẹ́ẹ̀ ni oṣù máa tẹ̀lé àwọn èèyàn tó jẹ́ wípé kọ́là khairuhum ìbákí khairuhum orí wọn kéré tó bá ti ẹ̀fẹ́ kù ọlọ́run bò orí wa jẹ́. wàá sí seriousness nínú ìjọsìn náà fún ṣiṣẹ́ káàkiri máa wo bẹ̀rẹ̀ ká máa wo ọlọ́run nípa rẹ̀. kò ní ọgbà ọ bọ́tí abájú yẹn ń bẹ̀rẹ̀ nàìjíríì àwùjọ báyọ̀ tó lóòjọ́ mẹ́ta ó sì ní tó kí sẹ́kọ̀ tó kí pẹ̀lú lọ. àwọn ọmọ yàrá kọ̀ wọlé ẹ̀sìn lọ́sùn padà sí ajá wọn sábà lórí tó lọ. yóò di láyọ̀ tó papọ̀ wọn ní díẹ̀ díẹ̀ tó parí tó wà ní ìjà tuntun wọn. ìwé wọn sùn òun wá ní tó wọn lórí àlá yìí. àbẹ̀rẹ̀ bíi ìwé padà wọn ní ẹ̀ẹ́dẹ́gbọ̀n ń sọ̀rọ̀ àti ń parọ́. Èsì tí ó yà mọ́ ìlú ìgbà ìgbẹ́ mi fẹ́ wọ́n ìtọ́jú màá mi jẹ́. Àìmójútó gbogbo aspect yìí. Àmójútó gbogbo àwọn agbọ̀nrin yìí. Bóòlù ẹ̀sìn yẹn ti fẹ́ dáa láì sọ máa yà kó lówó ẹ̀ ṣọ́rọ̀bù bóòlù ẹ̀sìn yẹn ti rẹ̀ dà bóòlù yẹn ti fẹ́ wà ṣọ́ èèyàn ń fi nǹkan sẹ́ni báyìí ọmọ èèyàn tóbi èèyàn sì máa wò pé owó kílò fi tóbi. ìṣẹ̀kú rí yẹn èèyàn máa ń tẹ̀sẹ̀ ní alẹ́ ní sábìdì wọ̀kọ́rìbì ẹgbẹ̀rún ló bẹ́ẹ̀ ṣe tó dáa wọ̀kọ́rìbì ẹ̀sìn máa rí kẹ́kẹ́ pé ṣe ń bá mu. sallallahu alaihi wa ṣùgbọ́n àwọn èèyàn náà wọ́n sọ fún wa wípé nígbà tọ́lọ́run ní bí wá lórí ẹ̀ ààrùn ọlọ́run bó bí. ní ìmọ̀ mẹ́ta pé ọlọ́run ló bí ẹgbẹ́. alákọ̀ọ́kọ́ kérépọ̀tì lápá bí a àwòrán sàrẹ̀ ní kérépọ̀tì ní ìmọ̀ ní òun ní ìdí sẹ́yìn ojú tẹ́lẹ̀ ẹ̀rọ ìjọba ìdí ìpa ẹ̀ ní kérépọ̀tì lápá bí a àwòrán àwọn aṣọ tí ẹnìkan kan ò lè wọ̀ mọ́ yẹn tí wọ́n ní torí wò rẹ̀ ìfáì kẹta kò ní bíìsì kẹta kò sí tó fẹ́ kó fún ọ ló pé afẹ́rẹ́ ah, ìtàn múra ọlọ́run ló ní aláyé tàn án láyé nínú ìgbà ìgbẹ́lẹ́jọ́ kò wá ó kò máa fún ẹ nítorí tó bá ti rí ìkẹ́kẹ́ bóra tó bá lè gbọ́n díẹ̀ nínú àti ìrọ̀gbọ̀n ẹ̀ ní mo jẹ́ mo fún ẹ láǹfààní tó dé orí lẹ́yìn. من فرقة لم بها عورته ومن كثرة سد بها جوعته من كثرة سد بها جوعته أريد كتابات بدون كتاب من ذاك ẹ̀ẹ́dà mi jẹ́ láàárọ̀ mi jẹ́ lọ́sọ̀ ọjọ́ ọjọ́ ìtàlá lẹ́nu ẹ̀ẹ́dì ìlú àjọlá lẹ́nu ọ̀hún. kó orí wá mú àbí kọ́ yẹ kú. gbogbo ara ẹ̀ ló pé wọ́n ní wọ́n kó lè mọ̀ ìdáàdà àlàdáàdì ábàlẹ̀ kọ̀ọ̀nà mo ń jẹ́ pé máa nà àbí jẹ̀ǹdé wọ́n kó lè mọ̀ ìdáàdà gbogbo tó bá ti lórí yẹn kí èsì mọ̀ rẹ̀ wọ́n sì àlùyé ni ọ̀nà ilé ثم لتسألن يومئذ عن النعيم. kí ni ìyẹn bá wá àmì nàìjíríà tí bu àjọpọ̀ àti bílù wọn àti yàrá rẹ̀ àbílù ìfún ìdí àwọn ẹni ìtajà yìí náà dé ní ti jẹ́ pẹ̀lú ẹ̀. tí wàá ní wọ́n ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ lọ́dọ̀ wa bí oníbàjẹ́ pọ̀ tó wọ́n fẹ́ kí ìdílé ọkọ̀ rẹ̀ àwọn kan tó pé òun ìtumọ̀ wà nípa ìdílé mẹ́tàlá pé kì í tó ń ta àwọn mo jẹun mo méjì ni ní ìmọ̀ yẹn ní time àwọn máa ní kọ́kọ́ yìí ó balẹ̀ ní ìmọ̀ náà ló náà kọ́kọ́ yìí ó balẹ̀ ní ìmọ̀ yẹn wọ́n gbìyànjú bá ah, ó mú ọjọ́ bó àná òjò gidi ní ní ìmọ̀ tó tóbi jù lọ́jọ́ orí àpéjọ ọlọ́ba sọ pé àwọn ọlọ́run àmì yẹn kò máa. وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل ألم نعمركم ما فيه tẹ̀lẹ́tàn wọ́n tẹ̀lẹ́tàn ohun tí wàá ṣe dáadáa the life fanta fún ẹ ó tú ẹ lórí olùdarí jẹ náà yóò di same time láfún ẹ náà wọ́n jẹ ọkùnrin lẹ́bí yẹn ó bẹ̀rẹ̀ èèyàn sọ fún ẹ. tú ní ìmọ̀ lọ́wọ́ àbádá ọkọ náà ní ìmọ̀ tó lè rí wọn ní ìmọ̀ tó àtẹ̀jì ní ìmọ̀ kó lọ́jọ́ orí àná tó bá sọ pé twenty ló ń kú ah, àwọn ètò ó di àjẹ́ náà kó tó ń tún náà jù ọlọ́ọ̀kẹ́ pé ẹnìkan tó ní sẹ́yìn bá rẹ̀ tó ń gbé wọ́n sì pè ẹni ẹja rí ọlọ́ni ó kó ẹja jẹ́ ẹni dáadáa ìlágbájá nínú ìwé kú twenty nineteen nínú ìwé kú twenty olóòjì àjẹ́ náà ẹ̀yìn kì kò dé kó àwọn zita yẹn pọ̀ lókèrè jù nígbà tí wọ́n rí ni kódà ìjọba kábíyèsí ń tó gbé ẹ̀rí wa bí gbẹ́gbẹ́ nípa ní ìmọ̀ni rẹ̀ tó gbọ́dọ̀ ní premium ní kó subscribe. kí ìdájọ́ pé ọlọ́run fi irú mọ́ṣáláṣí àwọn àyè ìgbà yìí sànù bí ẹ̀rọ ní ìgbèrú bàtà wọ́n dé bì. àwọn ọmọ tó jẹ́ pé tó yẹ pé iná wà lórí ìrìn àjò yóò fi wọ́n sílẹ̀ fún ìrìn àjò dúró zuwa dúró dúró rẹ̀ ẹ̀yẹ wọn sílẹ̀ kọ́nà fún un òní à ń sì fi ya abàdá kó gbọ́dọ̀ jáde ní wọn dá wọn ti sàmà wọn tọ lára ayé ìbàjẹ́ àwọn tó yẹ olùkọ́ ẹ pé mọ́lẹ̀ náà ni ọlọ́run dúró níbẹ̀ fún ìbẹ̀rù ọlọ́run ọba tẹ́ ẹ bẹ̀rẹ̀ rẹ̀ níjọ́ tí wọ́n bá gbé fẹ́ fi pàdé ọlọ́run ọba ìbẹ̀rù ọlọ́run náà lẹ́ pàdé ẹ̀ ọlọ́run bá fẹ́ fi àwọn èèyàn síná nípa ẹ̀wà nínú àwọn tó kó àwọn èèyàn kúrò ní fitna ọlọ́run ní jẹ́ rí fitna fil qabr ọlọ́run ní jẹ́ rí fitna fil mahya wal ọlọ́run ó sì sọ yín ayé àlùyàmọ̀ ayíyàtà ni ọmọ ìdílé tata torí pé òkèrè ìtọ́fẹ́ yìí ṣe láwùjọ ọbẹ̀ ṣe rí òkèrè òrìtọ́ làwọn sì fún yín tóbi gan ara rẹ̀ ni pé ẹ̀yin lè ń gbé kẹ́lẹ́ mi náà rí kó náà fẹ́ ṣe má kojú kéré nọ́mbà rẹ̀ bó ṣe ń lọ tó ń bọ̀ ẹ̀lùmí náà ń wọ̀ ẹ̀lùmí náà ti di òtù àbí kí wọ́n lọ́n kẹwàá àwọn ìyàwó òsì ní kọ̀ǹpẹ́ẹ̀tì ẹ wo bí wọ́n ṣe mú tó yìí ọlọ́run jẹ ìwà ìjẹ́ náà ọmọ láì wọ́n ṣe lọ́kàn mi nígbà tó wà fún yẹn ọlọ́run jẹ kẹ ìwà ìjẹ́ náà ọlọ́run ọba yóò nǹkan tí òkú báyìí bá lọ́mọ ń lò fún yẹn ká tó ilé ẹ jẹ́ ẹ sùúrù gbogbo àwọn fúláwà yẹn ẹ kúrò ẹ sùúrù torí pé ìnàmọ̀ ìdáhùn sọ̀rọ̀ àlẹ́ ìsọ̀rọ̀ tó fi fi kọ́ yẹn nínú gbogbo àwọn tó rí yẹn táwọn náà dàgbà wà ní ẹ̀yìn ẹ̀ nínú ọ̀rọ̀ ìgbà wọn sọ́ọ̀bù àti ìpínlẹ̀ tí wọ́n kéré ìjọ tó ń tọ́lọ̀ àti bọ́ ẹ gbìyànjú kí wà tún kún ìṣẹ̀lẹ̀ bábà yẹn ìyá ohun tọ́lọ̀ bó ṣe fún yín. pa olùṣe bàbá àtìyá ọlọ́run ní ṣe níbẹ̀. so ẹ̀yin lẹ́ ń jẹ́ kó yíyí fún àwọn brothers láti ṣe ẹni tó ti lọ́kọ́ ní àtẹ̀ǹtẹ̀tì ẹ̀yin lẹ́ ń jẹ́ kó yíyí fún wọn láti ṣe fún tí o bá sí ẹ̀yin èyí lè gbà nǹkan tá à ń ṣe yìí kódà ní gbẹgbẹ kọkàn lómi tó balẹ̀ nígbà àwọn yóò sáré sísá ìfọ̀jọ̀ ní súnà tẹ̀ sọ iná ni àwa náà ṣe ṣùgbọ́n pé kò sí dísà àwọn ọkùnrin nìkan náà ni wọ́n wá lọ́kọ̀ yín o àti wo dáadáa o èyí tàbí méjì kan náà ní kò yín ti kọ́ ọmọ rẹ rẹ báyìí ọmọ nínú ìgbà fún ọdún náà dédé o òní yíyí fún sọmọ ìyẹn díẹ̀ àmọ́ kọ́lá Imam Ahmad bin Hanbal ó ní la yasbiru ala al-faqri àìní téèyàn fi sin lọ́n bẹ́ẹ̀ àwọn àgbàlagbà afáàlú lè fi o bẹ́ẹ̀ ni àìní téèyàn lè sin lọ́n bẹ́ẹ̀ the problem àgbàlagbà àwọn àgbà yìí jẹ́ àgbàlagbà ọjọ́ eré àgbàlagbà ọkàn ni o ọ̀rọ̀ àlùfẹ́mi ẹ̀ ti ti pé àtìgbà la yasiru ala al-fakri illa al-akabi nìkan ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ náà ìjà wà ní ọ̀rọ̀ náà ẹ̀rọ ní ìtumọ̀ ó lè lè díẹ̀ báyìí ó ti tó sáàsáà à níbi ń lọ yí agbára mi ò gbé. tó fún mi lè nkọ àwọn nǹkan wọ̀nyí èèyàn máa ń fi ń pèsè alẹ́ fúnjọ́ gbẹ̀ǹdì àlùfẹ́yà àmọ́ ọ̀nì lọ́mọ dọ̀rọ̀ wà lọ. so nígbà wàá ní gbogbo tó lókun lórí ẹ̀yẹn àbíkásá lè jẹ fìlà yìí nìkan àbíkòlù náà ọmọ ìgbẹ́yìn nìkan o wọ́n ní kí ló láwọn àbí fún fọ́lọ́n kí láti san padà ó ní pàtàkì súrà pàtẹ́ káyọ̀. ọlọ́run ti wá sọ yẹn fún wọn nínú sọ́dún pé ọlọ́run sọ fún ẹni pé ní ìlú àfikọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم آمنهم من قوم إلاف قريش إلافهم إلافهم رحلة الشتاء والصيف لإلاف قريش اختلف المفسرون àwọn olùtúkùrá ni wọn ní tó sóra yìí ní ìṣẹ̀lẹ̀ tó wà wájú láàmú wal majrur ti ń bẹ ń yí yìí o jar wal ni ìlà ìlà ìlà lórí wọ́zùn agbára kọ̀ọ̀kan àbí ìjọ jẹ́rìí ọmọ ìjòrò yìí tí èwo ló ní í ṣe pẹ̀lú àwọn kan ló ní í ṣe pẹ̀lú pàlìyà àbùdù à tó bá jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ̀ ń bọ̀ èrè làtà ẹ̀ ń lọ nínú òjò ẹ̀ ń lọ nígbà ọyẹ́ àti ìgbà ooru ẹ̀ ń ṣe sáfàrì ní ọrùn ẹ̀ ń tẹ̀lé ní ọrùn èmi ọlọ́run mo ṣe ní ọ̀gbìn o orí tí mo ti ṣe fún yín ọlọ́run sọ ní tó ń pè é bóòlù ṣiṣẹ́ láti jẹ́ fún ẹ ti kápá àwọn wọ̀nyí tí wọ́n dé sí Abraham tó kó àwọn ìjọ rẹ̀ dé nígbà ní bíà tẹ́lẹ̀ àìsàn fún aláàmì ní Yemen bó ṣe kó àwọn ìjọ rẹ̀ yìí ká wá pa wọ́n rìn ní ẹtì ní àìbà lọ́kàn àwọn alágbára pé ah, àwọn eléyìí ìjọ rẹ̀ lọ́dọ̀ wọn o àìdọ́dọ̀ wọn èyí ó yá tuntun ní freedom freedom tó fún yín ṣe wà yìí pẹ̀lú pẹ̀lú báyìí yá àbùdú wọ́n sọ wípé yáàbù jù ní wípé gbogbo ìgbà tí n bá ti ṣorí fún yín ìbáàdà ní pẹ́ ìpapàdà. gbogbo tó bá sọ fún pé òun ní mímọ onígbà ìgbà tí kí mímọ ní ìjàdí mímọ gbogbo tó bá ti jáàbà lórí síríkà tó ń àwòkúfẹrẹ tó ń àwòjúfẹrẹ. كما جاء من اثر عمر بن الخطاب رضي الله عنه من خلقه sísúrọ́tì ọjọ́fẹ̀rẹ̀ gbogbo tó bá ti gbádà lórí ilé pé ìwọ náà ní ilé tó lè fi kan fáàn àbí tó lè tilẹ̀ kó tó fà fún ti lẹ́yìn. à owó fún àtẹ́sílẹ̀kùn lẹ́yìn pẹ̀lú àwùjọ rọ̀bà àbẹ̀ bẹ́ẹ̀. èèyàn mélòó náà bá ti fi wọ́n ṣe ìjàmbá ìtumọ̀ rọ̀bà yẹn ṣe lọ́wọ́. pé ẹ ti sùúrù ẹ ti sùúrù nǹkan tó ní jìnnà ojú tó ń rọ̀ lọ́wọ́. wọ́n máa ń ráwọn obìnrin gbà ní àádọ́tì jìnnà òun tẹ̀lé máa kọjá lóde sí wọn pé ẹ ti ń bẹ̀rẹ̀ mo máa rò pé ọlọ́run ló ti ní kíkọ̀ nígbà tí ìrìn ìjà inú ìjọ yìí o. òun ní wọ́n ti gbogbo bẹ́ẹ̀ ń bọ̀ ọkùnrin tó rí ẹ pé ìyẹ kó máa dúpẹ́ fọlọ́run ìnáwó adìyẹ ti ń tilẹ̀kùn wọn yí pé bí ọ̀rọ̀ ẹ̀rù ìgbà ń gbé jò wọ́n bá tó ń jò ní ẹ̀rọ iṣẹ́ ìlú lóṣù. فليعبدوا رب هذا فليعبدوا رب هذا البيت bára ti bá wọn jìyàn náà kí làkọ́ ọlọ́run ọlọ́run dúpẹ́ inú ọlọ́run dùn sí ọ bẹ́ẹ̀ o jẹ́ kí ní ìmọ̀lẹ̀ o kàn jẹ́ mọ́lẹ̀ lọ wọ́n ti fẹ́ bí wọ́n ti ṣe wọ́n yìí kí nǹkan mo ṣe bẹ́ẹ̀ bá a ti jókòó tí ìyàwó ẹni nígbà yìí pè lásán báyìí pé ó rẹ ọmọ ó lè ṣe àwọn ọmọ ẹ̀ tó mọ̀ sí ìsìn káfí ẹ̀ oúnjẹ náà ẹ̀ ẹ̀wọ́ ọmọ ẹ̀ ẹ̀rù ní ìdílé òní kó nígbà tó sọ pé ẹ̀jẹ̀ rẹ̀ sọ sí ìsìn àbá ń lọ. mo ti sàn sọ báwọn èyí sàgbẹ́gbẹ́ gbé lọ́gbẹ́ títì tó bá tó yẹn sọ pé bá yín bẹ̀ à ó lè tẹ̀ gbàgbà yín. kí ni kàn ṣẹlẹ̀ sí mi ní ìyá mi ní ìyẹ́ gbogbo? Ah, alhamdulilayi rabbil alamin ọlọ́run kan ní wọ́n fún yẹn nípa kan balẹ̀ ọ̀pọ̀ tó ti pọ̀ náà ọlọ́run. Hmm. bóòlù لقد من الله علينا نجوم يا نجوم قطبين gbogbo wàhálà tó ṣẹlẹ̀ sí nàbí yusuf owó ní dàrú pé bọ́lá ọmọ nǹkan tó parí ẹ̀sìn ó gbanú mọ́ ọ̀rẹ́ rẹ̀. فلما نهلوني أجمعوا أن يجعلوه في غيابة الجب bọ́lá ọba ọmọ nǹkan tó padà parí ọ̀rọ̀ yusuf ẹwà dúró ìyẹpẹrẹ tó bá a ẹwù yẹpẹrẹ ẹwà dúró káàkiri káàkiri ọlọ́run ti parí ẹ̀fọ́ yusuf ní tí wọ́n sọ pé ẹ̀ wọ́n á bí bàbá ọmọ ìyá rẹ̀ bí kọ́kọ́ lọ pé àti ń sọ̀rọ̀ kọ̀ ọ̀tún ọ̀kadì yẹn kiri pàápàá lẹ́hùn mi tọ́bi ẹ tó bá jáde olùlẹ́gbọ́n rẹ̀ ní yusuf ní ọlọ́run ni wà á sárọ̀ فأسرها يوسف في نفسه وأعجبنا له. Ìṣẹ́kọ̀ọ́ kan nínú ayé àìsùn ẹ̀yẹ́kùn ní Sẹ́lẹ̀ yìí tó bá ti dijọ́ tó bá ti yẹ tó sọ àṣọ rẹ̀. ó ní wà á tọ́sọ̀ àyè òṣèṣì lọ́sí yìí bọ́sùn tó bẹ́ẹ̀ lè ní ìlú náà láti fi èdè ọ̀rọ̀ ẹ̀rọ olùkọ́rùn-ún mẹ́ta rẹ̀ ìdèlú ìsèlú. tó o tún sọ fún ọ tó kọ́kọ́ fọ́ ikú ẹ̀ bí èyí tó yẹ dáadáa. sọ̀rọ̀ fáwọn èmi ni ṣe oṣù mi àwọn tó ṣe oṣù bá fún wa tó tó bẹ́ẹ̀ wọ́n tún wọ́n ń parọ́ wọn lójú ẹ náà wọn àmọ́ páwa ni ìgbà tó wọn á dé lẹ́rù kan tó ń sọ pé a ah, ṣé ẹ rántí ọmọ ẹ̀rí ayé kan ní àáńtà àìlẹ́tà àìsí sí wọn ni àbí wọn ní sí mi wọ́n ti rí fáìn tẹ́lẹ̀ kan. wọ́n ti bí wọ́n ah, dà àìlẹ́tà àìsí sí àbí wọn ní sí sáà tó gbòòrò sí. ẹni àná ní ìfòwò ààbò. من القوم ǹjẹ́ ìròyìn ìṣẹ̀lẹ̀ kan sí nísìnyí. إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين هو أجر رواية إنه من يصبر من يتقي ويصبر nǹkan méjì lọ́lọ́run ti padà mú mi lójú lẹ́yìn àná ọlọ́run kéèyàn bẹ̀rẹ̀ ọlọ́run kó ń ṣe sùúrù méjèèjì náà ni Yusuf apá wa náà kọ̀ǹdíṣọ̀ tí yẹn bá wà wà ló gbàgbé kọ́lá ìnáwó máa ń yẹ pẹ́pẹ́ inna allaha la yudiyu ajra al-muhsinin méjèèjì tí yẹn bá lè ju ọmọ in any condition tó bá wà máa rántí pé yíṣu sọ pé ah, qala innahu man yattaqi àpapọ̀ àwọn sọ̀bù táà mọ̀ wọlé gbìyànjú kó mọ̀mọ̀ ìyàpọ̀ ọlọ́run wá ṣe sùúrù yẹpẹrẹ bá ọ àwọn èèyàn kan bú ọ àwọn èèyàn kan sọ̀rọ̀ rẹ láì dáa ẹ oní pọ́blẹ́mù nílé ọkọ oní innahu man yattaqi wa yasbir wa yasbir inna Allaha la yudi'u ajra al-muhsinin ọlọ́run bá pè é rárá ìgbìyànjú ẹni tó bá ṣe dáadáa pè é rárá rẹ̀ ọ̀bọ̀ yóò lànà láti tó yẹ kó ṣe rè so kí ló fa sọ́wọ́dì ayọ̀ yìí ni pé wọ́n ní ọlọ́run fẹ́ dẹ́gbọ́n ọlọ́run ẹ̀ hashim olólalágbá àwọn ará mọ́kà lọ́yẹ̀ ní yaman wọ́n ní òwò àwọn èèyàn máa ń wá from many places ní tí wọ́n ti di sọ́mà ah, because tó bá di lóńtà wọ́n di rẹ̀ pọ̀ sọ́mà lọ́dọ̀ ah, sọ́mà òun ó lálàtí wọn ní sáà nípa ni ó burú fún wọn sọ́mà ni wọ́n máa ń lọ sí sáà àmọ́ àwọn ará mọ́tò ọ̀gbọ́n inú wáàdì làwọn wà lẹ́kọ̀ọ́ jáde àpáta lórí wọn ká inú èyí ni kẹta ìyẹn náà sì láti rí ẹsẹ̀ o. ọlọ́run yàrá tẹ̀ sí ìjẹ́lẹ̀. mọ́ṣẹ́ wàá lọ́wọ́ báyẹn mọ́tàmọ́dínà ogun òkú wọn rí. wọ́n wọ́n ẹ̀ ń ṣe ìmọ̀ kí la máa sọ pé ṣé ṣé ìyẹn wọ́n àpolonláìsí wọn rí bẹ́ẹ̀ mọ̀ pé ó ní rí yìí wọ́n ẹrú tí wọ́n rògbòn wọ́n ṣe ẹ̀mọ̀ pọ̀ wà bẹ́ẹ̀. Òrùkọ́lọ̀ òfin tí wọ́n fi máa wo òfin síbẹ̀. Àpò náà yàn án. Wọ́n ní ìkankan. Hásùn ló wá gbà wọ́n ní ẹ̀dùn pé tí wọ́n fẹ́ lọ sí pé nínú sọ́mà làwọn tí wọ́n lọ sí Sùsọ́ì làwọn máa lọ sí Yámàtì wọn ẹgbẹ́ pẹ̀ ìtọ́kùn ẹ̀ ní ìròyìn kankan awo pé ó bí ẹ̀ báyìí ni wọ́n máa ń pè sáà ìdíwọ̀n bọ̀ ọlọ́run bí wọn da pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam. àwọn ò lọ sọ́mà wọ́n lọ sí nìkan sọ́mà wọ́n tún wáá sáà ah, orí sí pẹ̀lú ẹjọ́ ìrẹsẹ̀ wọn ni àwọn ah, alágbèbẹ́ kú tàbí kú àyànwá ẹ̀yà ìlú àti wọn fún káwọn lọ sáà inú orí táwọn lọ. ìyẹn ló wá láwọn lẹ́yìn ibi ó pa ọkùnrin yìí ìtújẹ́ ti àwọn ọmọ yìí ó jẹ́ àmọ́ ẹ̀ lọ sáà nínú fọ́mà gbàgbé kó tútù ní àsìkò ìgbà tó tútù kan bẹ̀ tó bá ti di wíńtà ká máa lọ wọ́n bá ń lọ wọ́n bá ń mẹ́tò àwọn ẹ̀ bá ń àtàkì wọn lọ́nà inú gbóni tó wọ́n ti lójú àwọn tó lè travel. láti jẹ́ pé abdul rahman ti kó ìpàlẹ́ mọ́ta wọ́n ti ọlọ́run bá ń sàánú wọn ọlọ́run bá fún wọn ẹrù wọ́n ti wá lè pè ní àjò yìí yìí wọ́n wá ń lọ débi pé nǹkan méjì bẹ́ẹ̀ bó bá wọn lẹ́nu rẹ̀ bá wọn lẹ́nu mọ́ ìfọ̀kànbalẹ̀ ó ti wà ebi ti tó wọ́n máa ń ṣòwò dáadáa ní ìgbéga bẹ́ẹ̀ ni yóò tún ní lọ́wọ́ sí ẹ̀dá ọ̀kan bá ara nǹkan báyìí wọ̀ wọ́n rí òkè àwọn náà ní nǹkan kó lọ́dọ̀ wọn lọ sí sáà wọ́n ní nǹkan kó lọ sí kò sí nǹkan méjì dúdú tó lọ òòsà ló àwọn akẹ́kọ̀ọ́ náà wà fún àtàmọ́kọ́ là ṣe ẹ̀ Amin Mukhtar Shinkutu àgbẹ̀ iṣẹ́ kàfíà fúnla ọ̀rọ̀ àwọn ọmọ tí ó wà káfá ni ọmọ tí ó wá bá ó kojọ fàfà níbo ni ọ̀rọ̀ tiẹ̀ ọ̀rọ̀ ní pé ti ṣe fún wọ́n ní àwọn ronú ti pé kí ní lóun fi ran àwọn ilé ìdọ́wọ́ tó ti jẹ́ pé ni wọ́n kó wọn ó náà wọn ni asin abin àǹfààní kan wà lóyún ẹgbẹ́ sáńbọ́ yìí ọlọ́run wo nǹkan méjì ó wo ìpìlẹ̀ ṣe á èmi mo ní kí n lọ kọ́lé ìlú fún wa ba iṣẹ́ tí mo ní káwọn ànábì ọlọ́run ló ti jẹ́ màá sọ iṣẹ́ ó wá rí síríkù wọn gẹ́gẹ́ bí tọ́rí à nǹkan tó ṣe pọ̀ kó ilẹ̀ tó ẹ̀ mẹ́jẹ̀ fún ọba àti ìjọ ìrànlọ́wọ́ wíwáyé àwọn náà lè lò ó ẹ̀jẹ̀ fún yín lápẹ̀rẹ̀ kan akọ́mọ́sálásí mọ́ṣáláṣí yẹn wọ́n ti wọ́n ṣe bídíà ń Thank you. flush gbogbo àwọn fóun bẹ́ẹ̀. ó lè ní jẹ́ká ti sọ́dún léèkà ìjọba àwọn mọ́sáàsì ìwà tó ti di léèkà mọ́sáàsì àwọn ìmọ̀ ti ń tákà ògùn síra wọn pé òun lu ọkùn bí kùn bí wà láì ní ìyá àjọpọ̀ mẹ́ta. àwọn yìí kùmọ̀ sọ̀rọ̀ dàgbàdàrẹ́ láì tó lóògùn àdìjà bí òsọ tó báyìí àdìjà wàrà bí ọkùn òsọ tó báyìí hmm? àwọn àfáà yẹ́n àwọn gbọ́ tó wọn pé ọ̀pọ̀ ọ̀pọ̀ tí ń bẹ lórí ẹ̀rọ ní ó dúdú àmà lọ. ẹ̀rù tí wọ́n pa àwọn ìyá yàtọ̀ ọkọ̀ yẹn ǹjẹ́ kí wọ́n lọ bọ́rọ̀ mọ́ wọ́n sọ fún ọwọ́ ọ̀rọ̀ bí ìwé gbogbo ń pè láyé ibi kẹ̀kẹ́ ọ̀rọ̀ mọ́ ní ìlà ọ̀rọ̀ mọ́ ní ìlà wa lọ bí ìṣe níta tó lọ bí ẹni ẹni lógún ẹni ẹni lógún bóòlù bí a gbogbo àwọn tó ní ìṣàkóso àti tọ́fọ́lọ́ ọba a ìyẹn ni ọlọ́run bá wò pé ápù yẹn sọ̀rọ̀ láwọn kan ẹlẹ́ẹ̀kejì ọlọ́run fi pọ́n ànábì lẹ́bí ọdún tó wọ́n bí ànábì ni ànábì ò tún gbọ́dọ̀ pàtàn bí i ṣùgbọ́n ẹni tó fọnù rẹ ti dé ẹ ẹjá ò bá sọ bí ìdè kalẹ̀ ó tún pàwọn ní ìkẹta máa ṣe sùúrù ìwọ́n ti rí pé àdúgbò àti pọ̀ nínú mọ́ṣáláṣí yìí ìwé ìṣẹ̀lẹ̀ pé mo ti dàgbà tètè rán ọmọ rẹ kan lé pé ìṣẹ̀lẹ̀ tó sún náà mọ gbìyànjú tiẹ̀ bí ọmọ òdìdí tó bá dé kọ́lé. الكفار يخفون في مكة كما قال ابن عباس ويصيفون في الطائف so في الشتاء ni wọ́n lọ sí Yaman ìgbà wo ni wọ́n lọ sí Sham na ìtọ́yì pẹ̀lú ọlọ́wọ́n fáyì yá àbùdú ọba ha nàgbẹ́ tó ń lafi ọkọ ìṣúra ìwà nílé pẹ̀lú ìṣúra tó wá sájẹ́ wípé ọlọ́run ọba tó dá ẹni tí wọ́n lè tọ̀tún àti tọ̀tún ìhà fún wọn nígbà tá à ń sọ̀rọ̀ sírọ̀ sí mọ̀tásọ̀rọ̀ sírọ̀ sí nàbí ìṣọ̀rọ̀ làgbà tá à ń sọ̀rọ̀ mọ́júlá àfin tó sí nígbà náà sọ̀rọ̀ ìhà ẹ̀ káfà tẹ̀lé nìyẹn mà ìyá wọn wà ní. ìwà yóò ka mọ̀tásọ̀rọ̀ sírọ̀ sí nàbí ayà kí ni ìhà bára sọ̀rọ̀ àti ìkà ìhà gbogbo nǹkan tó kọjá agbára ọmọnìyàn tọ́lọ̀ ní kí owó alákọ̀wé ànábì ọlọ́run ọba kan àmọ́ wọn ti kò tí ìdánábì ọlọ́run gbà yẹn ìhà sí àwọn ọmọkọ̀ dìmọ́ sí nùbú wa tí ẹni tó kúta máa ń sálá mọ̀ sánà yìí sọlọ́lá àgbọ̀n kó tó dánábì ọlọ́run ìhà sí. tó bá di báadà nùbú wa mọ́ jíjà sórí ọlọ́run ìjọba torí pé ọlọ́run bá pa gbogbo àwọn ìyá rẹ̀ wọ́n àwọn ẹyẹ yìí ìhà fún sí mùkàdímà tó lè búwa tọrọ sí ilé ńlá sọlọ́lá wàhálà wàhálà ààyè wàlúùyá àbúrò bàhádà bẹ́ẹ̀. sọ̀rọ̀ ìgbà wákà bí ẹ̀kún tó yé wa nínú màálù nínú màálù àbí nínú àgbò àti ajá èwo ni wọ́n bímọ lò. náà ṣe é mọ iye ẹ̀yàn tó ń bẹ láyé ajá ìlú ẹni kó lè bímọ ju pé ọlọ́run fi ṣe àyẹ̀lẹ̀ fún àgbègbè méjì gbogbo tágbè lè bí mẹ́ta tó bá bí mẹ́rin àyà ni tágbè lè bí mẹ́rin àyà ajáde lè bí ọmọ sí ó lè bí twenty two yóò tàn wọn bí wọn lẹ wọn dọ̀rọ̀ ìlera yìí èwo ni wọn máa ń pa jù náà kẹ́ mọ iye àgbò tí wọ́n pa ní àjì kọ̀ọ̀kan ẹ̀dúgbìà èwo ló kọ́ wọn tá a máa rí tí wọ́n ń sùn jù ajá ni ìgbà wọn ń sọ lórí ayé tó ń sọ ńlá ajá ládùúgbò lásán ìdílé àwọn yẹn sábà oṣù fẹ́ wájú ajá fún àwọn yẹn sọ. síbẹ̀síbẹ̀ ẹ ní gbọ́pẹ́ ọdún kan dé afẹ́ pariwo kọ̀ọ̀kan sábò gbogbo àgbáyé wàrọ̀kà ọ̀làrùn kò ní dé ẹ̀sìn. ọlọ́run kan bàbá àwọn kan bí àwọn kan ọlọ́run kan bàbá àwọn kan bí àwọn kan wàrọ̀kà ọ̀làrùn. bọ́lá ń ṣe ń ṣàánú ìrọ́bùn nílò ẹ̀sìn ni fẹ́ẹ́ tó sálárì mi ni ìfẹ́ ẹ̀sìn ọ̀ká ọlọ́run ṣe wọn ṣàánú rẹ̀ ẹnìkan ní ìlú sálárì rẹ̀ ní ìlú sálárì rẹ̀ ní ẹ̀fọn less than forty thousand. ìyàwó obi máa gbogbo àti fọ́tà sálárì rẹ̀ ní fọ́tà. irú mọ́tò kékeré ni o àwọn tó ńlá ńlá ńlá ní o kò tó táyà òkú forty thousand. ó tún wá sọ wípé ó ní sálárì òun gan ó ló tún lè há fún bí mẹ́fà sí olùjáde. هذا بركة الله إنه من يتقي tí bá ń sọ ọ̀gbìn ẹ̀yìn tó mọ̀ wípé ah <laughs> mọ́nà ní ìlú ẹ̀ dọ́gbọ́n sí i. هذه والله هذه بركة الله والله يرزق من يشاء بغير حساب يا مريم أنى لك هذا كما يقول لهم قال هو من عند الله قالت هو من إن الله يرزق من يشاء بغير ليس أقوى التعلم قل لي قل ما دوك قل ká ní mo lè gbà á mọ̀ràn gan ní ẹgbẹ́ sọ pé bẹ̀rù ọlọ́run o ṣe kọ́ lọ́n kọ́sà ó lè pé bárọ́kà ọlọ́run alẹ́ àtọ̀ àwọn ohun ìdú ẹ̀yìn kéèyàn ní ìfọ̀kànbalẹ̀ nǹkan láàyè ọlọ́run fún wa ní ìfọ̀kànbalẹ̀ next sure. sọ̀rọ̀ tó pọ̀ gan lórí sọ́ọ̀tù màálùú ni kí náà tó fẹ́ sọ náà ẹ fún àwọn ọmọ òrùka lóúnjẹ ṣíà ẹ ṣíà nínú oúnjẹ tẹ ẹ ní pẹ̀lú àwọn aláìní ẹ wú ọ táǹkà táǹkà táǹkà táǹkà ayé ọkùnrin ní ìpínlẹ̀ àti ìṣòro ọ̀dà ìṣe ẹ fún àwọn ẹran àwọn ọmọ òrukàn lọ́wọ́ ẹ jẹ́ káwọn aláìní jẹ nínú oúnjẹ yìí ìnáma tún sọ̀rọ̀ nàbí nìfà ìwọ́dọ̀ àfà. ọlọ́run kò sàràn wa inṣàlá ọlọ́la á kò sìn ọlọ́run kò sẹ́ni wa bùrọ̀ yára Is it compulsory for a man to marry his wife in the same apartment are compulsory báwo? Kò sọ̀rọ̀ compulsory life Right them? ó lè sọ pé òun ò gbé bẹ́ẹ̀ jọ yá ìṣẹ̀lẹ̀ afẹ́fẹ́ mi ìgbé apátímẹ́ǹtì kan náà pẹ̀lú àwọn ìyàwó yìí in my own experience méjèèjì mo ti dánwò mi mo ti ṣe jíjẹ papọ̀ rí mo ti lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yẹn ó lè yà yẹn wúrò <laughs> i'm telling you lálẹ́ tí màá ń lọ ní ìkan báyìí níwọ̀n di pé àwọn àwọn ọmọ wọ́kadà ọlọ́nfààní. ó ní ẹsẹ̀ ẹni ẹgbẹ́ tó bá ti wọlé ẹsẹ̀ rẹ yíyí alóbẹ̀rẹ̀ tá a bá wọlé àárín kankan kà yíyí alóbẹ̀rẹ̀. ìwọ́lù sọ̀kọ́sọ̀ ń tẹ̀ ìgbà tó yàbí òun wà kóyọ̀ bẹ̀rẹ̀ sọ̀kọ́sọ̀ so you're very concerned to me you're very concerned so rárá àbí ìṣẹ̀lẹ̀ kójú àìsàn lè yí ok ìgbà náà ẹ wà ní ìtàn wá yìí ẹ wà níbi tí àkàn ẹtì mú lọ́bẹ̀ẹ́ orí òkò fún yín lọ ní sí ẹ ah! jẹ́ sálọ máa mú tí àkàn ẹtì mú lọ́bẹ̀ẹ́ to me ó lè kò tún á pè àwọn ìkànnì àwọn ará lóyún sọ pé àmì ìgbàtọ̀ tọ̀ rí so òun ló jẹ́ kí afẹ́ máa ní iṣu jẹ́ kìkì rà òtọ́ ni so living together ah orí wọn lè dùn nígbà fáwọn ọmọ nìkan bí ọkùnrin àwọn ọkùnrin wọn sọ fún ìfọwọ́ ìyàwó wọn máa ń ní trust wa bẹ́tà wípé à nǹkan kan náà gbogbo à ń jẹ nǹkan kan náà gbogbo à ń mu nǹkan kan náà gbogbo à ń ṣe ẹnì kí omi sọ pé ẹ tó o bọ̀ tán àìsè obìnrin ọkùnrin lè dùsá ìfẹ́ à èmi náà lè fi obìnrin tí o bá gbé láti gbé obìnrin náà lè sọ pé obìnrin fi ọkùnrin tí o bá lè fún mi ní apartment tèmi lọ́tọ̀ àwọn méjèèjì lè jọ kódà ó lè jẹ deciding factor láàrin ọkọ ẹkùnrin àti obìnrin tí wọ́n fẹ́ fẹ́ra wọn right obìnrin ni kó sọ pé ibi báyìí ni mo fẹ́ kó fún mi gbé tókùnrin bá ti lágbára rẹ̀ kẹ́ tó fẹ́ra kò gbìyànjú ẹ̀ right ọkùnrin náà rẹ̀ òjò níbi ọ̀rọ̀ láti kó kí n tágbára rẹ̀ ká tó kọ́lọ́n kó ṣàánú wa ẹnìkan wà tó ní iyì pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ tí wọ́n á pè nílẹ̀. ọ̀tọ̀ yẹn gbẹ̀gbẹ̀ ni problem rẹ̀ ó fa iyì gbà bọ́tò mo ti wá rẹ̀ tó sọ wípé ìgbà táwọn ń gbé lọ́tọ̀ọ̀tọ̀ lòun tó ń pèsè tó hàn ó rí i pé kò ní kì í fi nǹkan tá a lè sọ tábà sọ̀rọ̀ náà ẹ̀sìn ọlọ́run ibi kan tá a lè sọ pé yóò mọ ní direction kan at all times sometimes ẹlòmíràn sì rẹ̀ pé irú ìran family tòun lápẹ̀rẹ̀ àwọn sísà kan wà téèyàn bá fẹ́ fẹ́ wọn ìyẹn ìgbà yìí lọ́tọ̀ fún un ẹ̀yin yóò ti rí i à ilé ìwé ló ti tó ìyẹn ìgbà yìí lọ́tọ̀ fún un ọlọ́run kó wà pẹ̀lú wa ẹ̀mẹ́jà lo wọ́ọ̀dù composting yóò dájú pé àgbọ̀ fíkì tó wà níbi kìíní ẹ̀yẹ permissibility ní méjèèjì kájú papọ̀ àbí wọ́n gbé lọ́tọ̀ọ̀tọ̀ sani síbílìtì ló wọ̀ by agreement ẹ bá fi jọ fẹ́ra yín Allahu a'lam fẹ́rẹ́ ìfi ṣàdéhùn gbọ́dọ̀ mú ṣẹ. ọlọ́run bá sọ pé wala tuwa'iduhunna sirran wọ́n lọ dánu tó lágbára àpòlú ara kóra oníṣẹ́ àgbọn ní Dangote kò ṣe oníṣẹ́ àgbọn ìwọ lórí patent ìtọ́jú Dangote àtúntì sẹ owó Dangote onímọ̀ nìgbà can you please relate the four blessings you mentioned earlier sir four blessings ìtẹ́ tó jẹ́ pé ọlọ́run ní ilẹ̀ ìdíyẹn ń pa àbí báyìí kò ní. Thank you. Fírikọ̀tún yàlúfù bí ha àwòrọ́tàhù. Fírikọ̀tún yàlúfù bí ha àwòrọ́tàhù. Tó bá ti rí nǹkan kan tó fi bo èrò rẹ̀. Ilé lẹ́ẹ̀kejì. Ìsọ̀rọ̀tún ìsọ̀rọ̀ bí kẹsọ̀rọ̀ bí ká sí fitratun yasuddu biha jawatahu nítorí gbẹmídó lẹ́lẹ́kẹta jufurun jufurun kòtò kan tó yẹn lè fi ààrẹ pamọ́ sí sí alḥarri wàlkọ́ wàlkọ́rì alḥarri alkọ́rì bimánà albar bimánà albar tó yọ abẹ́yẹn kò sí dáhùn pẹ́sẹ́ yẹn o ẹ̀jẹ̀ adúró báyìí inṣàlá ọlọ́run kò gba ìjọsìn wa o ọlọ́run dákun bá a ṣe ń sìn ọyìn ọlọ́run gba níjọsìn fún wa o níta àmà ojú ọkọ tá a bá mọ yóò jẹ ká ṣe dáadáa ọlọ́run bí a rí iṣẹ́ ẹ̀yà jọ́sìn kẹsàn. báwo ni sutura oṣù gbọ́dọ̀ fẹ̀ tó sísẹ sutura pátó lè gba nǹkan kan ní sutura ó gbọ́dọ̀ ní sísẹ ní fáìsì ìdá ìdà sẹ́yìn ẹ̀yìn bí ìdà yìí ká sọ pé bí àdá sọ pé àdá yìí fẹ́ ra ẹ̀ tó bá fẹ́ ra ẹ̀ fàbí wa náà mà àmọ́ tó péré tó bá máa péré tó dàbí sáìsì àdá péré torí pàánù bí fi ìdà báyìí ó fi rẹ̀ ẹlẹ́ẹ̀kejì kó jẹ́ máa ń sọ̀rọ̀ àìjámà àwọn díẹ̀ kalẹ̀ ó lọ sí ti ṣe ojú ìgbìmọ̀ ojú gọ́ọ̀dù bàtọ̀ à mo fẹ́ ń tẹ́nu ojú ń dùn nígbà tá àwọn ẹ̀sìn lẹ́sìn yìí ẹ ń pè lè rọ ojúlẹ̀ fún obìnrin díẹ̀ ànábì tó gbọ̀n ẹ̀ fún wa ó sọ pé wọ́n wúwa àgọ́dú lórí bàtọ̀ kí ẹ̀ máa dà rẹ̀ gan àbí kí ẹ̀ fẹ́ méjèèjì ló ń jẹ́ sí ìlú ẹ̀rọ àìsàn ojú ọba tí wọ́n kó àìsàn tẹ́lẹ̀ náà ibi tó fi ń òkú omi ẹni kó àìsàn tẹ́lẹ̀ méjèèjì yẹn ní tètè hẹ́pù ó ní ìdìbò hand join it ọmọdébà tí mo sọ yìí ṣáàlà yóò wọ òṣèlú nìkan tí wọ́n kù tó wáyé pé ẹni tó jìnnì tí kó àìsàn ni tó bá ti fẹ́ àwọ̀ àbí ó ń gbà wọ̀ ó sì lè jẹ́ ẹni méjèèjì tó bá fẹ́ àwọ̀ ó ṣàlọ́ kó tó bí ẹni tó wà kí la sọ pé kan ni wọ́n sọ ní ọ̀pọ̀lọpọ̀ aburú ní mùsùlùmí ṣàwọ̀ àbí. Olùlọ́lù àwọn àdìsí náà dẹ̀wọ̀n ha nínú àgbọ̀rẹ́ wọ́n máa ń rọrùn náà rí ní mùsùlùmí ṣàwọ̀. Nàbẹ́rẹ́ tán á lè kọ́ sí ikọ́ ẹ̀. Thank you. الدار لا مرحبا بسرور عالم الدار سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم